الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجلة وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله adá ọpẹ́ fún ọlọ́run ọba ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà látọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún anábìwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará alẹ́ ànábì àwọn sọ̀háábà tí wọ́n jọ fojú inú ogun ẹ̀sìn àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbòǹde àkìyámà abẹ́ ọlọ́run ọba àlekè ọlá ọba tí ó kún wa lọ́wọ́ láti bẹ̀rẹ̀ rọ̀mọ́dọ́ọ̀nù ní sárájìdá. láti ìbẹ̀rẹ̀ kámọ̀dúró sójú kan kámọ̀ gbóra sójú kan. ọlọ́run tó kún Ramadan abẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ Thursday ìjẹjọ Ramadan náà wá di mẹ́jọ lẹ́nu tó dọ̀la jimá yóò di mẹ́sàn sátidé tá ṣe Ramadan high rọmọdọ́nà máa pín sí mẹ́ta ìdá kan nínú mẹ́ta rẹ̀ ọ̀pọ̀ la ní ẹnu ọ̀gá tí rọmọdọ́n bẹ̀rẹ̀ láyé àwọn èèyàn ti kú àwọn tó lóókọ nínú òlù wọn ti kú àwọn tí wọn ti kú àwọn tó jẹ́ èèyàn gidi tó jẹ́ wọn ti lọ. àwọn tó já sí wípé àwa lè rò pé wọn ò lóókọ ṣùgbọ́n tí wọ́n lóókọ lọ́dọ̀ ọlọ́run ọba àlékè ọlá ó ń bẹ nínú àwọn tó ti lọ ìyẹn làwa sì máa ń dúpẹ́ fọlọ́run àdá ọ̀fẹ́ fún ọlọ́run ọba báwa náà ṣe wà láyé ọlọ́run fẹ́ dán wa wò ṣáàtúnṣe tiẹ̀ sí i ká mọ́ bá àwa jẹ́ ká dírẹ́sì ọ̀pọ̀ kọjá lẹ́tà àwọn àyà tá a tú kẹ́yìn òun náà là ń ka fàwáìdùl àyà láti inú tẹ̀síru bàbá wa Muhammad bọ́nà sọ́ọ́lì àlùfẹ̀mí bàbá yọ fàwáìdù wọ́n yọ àwọn àǹfààní tó pọ̀ tó ń bẹ nínú ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì àwọn jù àwọn Yẹhudi bí wọ́n ṣe ya tọ́ọ̀gì tí wọ́n gbẹ́rù gbẹ̀rí tí wọ́n tako kùránì èyí tọ́lọ́run bá àlékè ọlá tó sọ̀kalẹ̀ fún anábìwa Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ọ̀rọ̀ lọ́kàn ìjọ̀kan èyí tọ́lọ́run ọba sọ bàbá Muhammad bọ́nù sọ́lẹ̀ àlùfẹ́ ìmíì wọ́n wá bá wa gba àwọn ẹ̀kọ́ èyí tá a rí dìbò nínú àyà yẹn wọ́n wá bá ní yọ wọ́n yọ wọ́n yọ àwọn ń gbìyànjú ní ìkọ̀ọ̀kan níbi tá a dé lánàá a ti parí ọ̀rọ̀ pé ìmọ̀ àánàlẹ̀ ilmọ̀ min àádọ́mẹ̀fọ́gìlélá bàbá sọ yẹn fún wa pé nínú orí tọ́lọ́ wọn ń ṣe fún yàn òun ni kó fún èèyàn ní mímọ̀ àti kọjá yẹn bákan náà atúndìdìmú nínú àyà yẹn ìfúbátú ti là àsọ́lọ̀ ọba ọba tí máa ń gbèrò lọ́lọ́run èròǹgbà ọlọ́run èròǹgbà ń bẹ fọlọ́run torí bọ́lọ́run sọ wípé ayú na zila lọ àwòmí fọ́gbìlì àlàmọ́ yàṣà àṣẹ tó bá wọ ọlọ́run ní máa ń sàwọn kankan fún ìwọ tó lọ ń bá wá sóore ìmẹ̀sìn fún ọlọ́run ṣe kí ni ó sì ọlọ́ọ̀rẹ́ bákan náà bàbá ní wàmí ń fà wá ìdìlà àyàtẹ́yìn àwọn àyà méjì tó parí tá a yẹn bàbá lára ń tá a rí dì mú ń bẹ̀ tá a ṣàlàyé ẹ̀ lánàá náà mo fẹ́ sọ́pọ̀ mọ́tò ní òun ni wípé ẹni tọ́lọ̀ ń bá wá fún lọ́lá tó fún nímọ̀ ìmọ̀tọ́lọ̀ wọn bá fún ọ̀sọ́ di rọ́bán yorùbá dù kọ̀ wá di ọlọ́run táwọn èèyàn máa sìn ẹrú ọlọ́run náà sì ni bàbá nítorí pẹ́ni tọ́lọ́run fún ní nǹkan yẹn ọlọ́run kẹ̀ fún nínú wọn bá ní lónìí ẹ ra àfa mi yóò sọ máa kí ó dẹrú lóòrùn jọ́sìn fún kódà ló wá ń sàárè sàárè inú àwọn sèw tó ti kú táwọn èèyàn kan ṣe sàárè gbogbo ilé yóò máa fi yé wa pé àwọn èèyàn gbọ́dọ̀ ọlọ́run yé ọlọ́run já gbọ́ tiẹ̀ yé. bàbá wa ń sọ àwọn akẹ́tún àwọn akẹ́tún àwọn akẹ́tún tó jáde lábẹ́ irú nǹkan yẹn. bàbá ní lára àwọn àǹfààní tá a tún rí anel okubat ẹ̀rí àwọn ẹ̀yà lóníranran tàtàrọ́ kámọ̀ bẹ́hásábì bùnmọ́bì. jàzá àwọn ìfakọ sórí ọlọ́run ọba àlékè ọlá kò kí ń ṣe ọba ìkà ọlọ́run ọba ara déédéé ń téèyàn bá ṣe náà ni. ẹ rí wípé nínú òfin ayé o lè gbá àyàn létí máa ro àwọn sẹ́nétọ̀ àwọn federal honorable àwọn chairman local àti gbogbo àwọn tó bá tó yàtọ̀ sí wọn tí wọ́n bá kó owó òlu jẹ wọ́n lè ní pé ilé ẹjọ́ dájọ́ pé kọ́wọ́ onídùú méjì kó sì ní dúkìá tọ́já sí wípé kí ni o ọwọ́ ti two hundred million kó sì sanwó ìtara nǹkan mílíọ̀n ẹnìkan wá gbé búrẹ́dì ẹni tá a rí pé òbí ló ń pa lójú ọjà rẹ̀ pé ìwọ́n ní dájọ́ oṣù mẹ́fà fún ẹ̀wọ̀n oṣù mẹ́fà tàbí kọ́ lọ san ìlọ́po tó jí òun òun ọ̀sán ṣùgbọ́n tó bá lè jalè dúdú Nàìjíríà tó ti jí bẹ́ẹ̀ bíi two hundred billion wọ́n lè ní pé lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ wọ́n ní kó ṣe báyìí kó ṣe báyìí kó sì dá five billion padà ládùúgbò owó tó ṣe kí ni o tó jí bàbá ńlá àbòsí nìyẹn èèyàn ṣe nǹkan kan ẹni pé lẹ́yìn ebi pa ni o ló bá jí búrẹ́dì two fifty ẹ ẹ̀ mọ̀ pé lẹ́yìn òun ṣẹ̀rí àyẹ̀tọ̀ wa tí wọ́n máa jẹ fún mi ẹ wàá ṣe wá àsìkò pé èyí máa jalè ọ̀tá ọlọ́run ní máa jalè tí n tẹ́ èèyàn bá jí <clears throat> tí ọ̀bá tí ìtọ̀kẹ́ gé lọ́wọ́ tẹ́ ẹ bá gé lọ́wọ́ ẹ dáràn wájú ọlọ́run ẹ ṣe kí ni o ẹ dáràn níwájú ọlọ́run ọba àlékè ọlá ṣùgbọ́n tọ́lọ́run ọba bàbá ń ṣàlàyé fún wa pé sẹ́ ẹ rí yà ìyà máa ń gbéra wọn gùn ìyà máa ń sọ̀kalẹ̀ ìyà máa ń ṣẹlẹ̀ sẹ́ni tó bá ṣẹ̀ lódiwọ̀n bẹ́sẹ̀ rẹ̀ bá ṣe tó ni jàzá àwọn ìfọ̀ akọ́ yóò lè wà níbàámu sí bí ẹsẹ̀ wọn ṣe rí ọlọ́ni fọ́ba òbí gbọ́dọ̀bí nàálà gbọ́dọ̀bí. àwọn yẹ̀rú dítà ń sọ̀rọ̀ wọn yìí tí wọ́n ya tọ́ọ̀gì tó fẹ́ gbẹ́rù gbẹ̀rí tó ya tọ́ọ̀gì mọ́ lọ́hùn ọba lọ́wọ́ ara ń tọ́lọ̀ wọn bá wá sí fún wọn ni wípé ìbínú ọlọ́run ìsàhákú gbọ́dọ̀bà lọ́ọ̀ wọ́n ti lẹ́tọ̀ọ́ síbínú ọlọ́run àṣetìrọ náà bá ṣe nǹkan tí ó jò lẹ́tọ̀ọ́ sí ìbínú ọlọ́run èèyàn lè rí ìbínú ọlọ́run ọlọ́run má jẹ́ àárí látara pé wọ́n ta òdodo wọ́n fi ra àmọ́ kèé ta tẹ̀m̀bẹ̀lẹ̀kun inú níbí ni kọ̀jẹ́kẹ́ gba kùránì àtànábì Muhammad gbọ́ fọ́ba olùwòbí lọ́dọ̀ bí nàálà lọ́dọ̀ bí wà nínú káfíìrì náà bá mọ́ ní. etí wọ́n ṣe wọ́n lẹ́tọ̀ọ́ sí yá ó jẹ́ kọ́lọ́ ó bínú sí wọn gbogbo àwọn tó bá wá jẹ́ kèfèrí ìyà ẹlẹ́ta ẹlẹ́rò ni wọ́n jẹ ẹ̀rí kan tó ń bẹ́ẹ̀ yẹn Yẹ̀húdí ayé kèfèrí ni wọ́n kí la pè Yẹ̀húdí ayé kèfèrí gbogbo kírísítẹ́nì ayé kèfèrí ọ̀tá ọjọ́ àwọn olùkọ́tọ̀ náà ni wọ́n ó ra àwọn àáfàá kan tí kí ó dàrú mọ́ lójú tí wọ́n bá ń wá ìyọ̀nú àwọn ọmọ olórin àbí wọ́n wá ìyọ̀nú àwọn tí wọ́n rò pé wọ́n lówó lọ tọ́ bá wá ń ṣe wáàsí orí rédíò abiwa wàásí orí tẹ́lì àbáwọn rọ̀mọ̀dán lẹ́kítọ̀ pé máa ń ṣe káàkiri àbáwọn wàásí òde òkú àbí olówó kan ó ń ṣe mọ́ lọ ilé ọkọ wọ́n wá ní ẹ ní pé àáfàá drama àáfàá kí mo pè àáfàá drama àáfàá tí máa ń ṣe eré ìtàgé kọ́ wá sí wàásí fún wa àáfàá tí ó sọ wàásí di eré ìtàgé àbí ẹ bá ní pé àáfàá onífàá gbóró kọ́ máa ró ibẹ̀ ni wọ́n ti á máa sọ rádaràda pé ẹnìkan sọ wípé àwọn kẹfì kiri àwọn ẹ̀yìn kan àwọn kírísítẹ́nì ọ̀rọ̀ náà ẹ má dá lóhùn ẹ má dá wọn lóhùn ṣé kírísítẹ́nì ti àbí kírísítẹ́nì ọlọ́run ṣé mùsùlùmí tiẹ̀ náà ni àbí mùsùlùmí ọlọ́run ewúrẹ́ tiẹ̀ ni àbí ewúrẹ́ ọlọ́run ṣé babaláwo rẹ̀ babaláwo ọlọ́run ọlọ́run náà ló ní gbogbo ẹ̀ ìnàlẹ́bí ìnà káfàrú wàláì gbogbo kírísítẹ́nì ayé kẹfìrí ni wọ́n gbogbo ojú ayé kẹfìrí èmi kí mo sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àfa àtọ̀rọ̀ bá dàrú mọ́ lójú torí pé wọ́n wáyọ̀ náà kírísítẹ́nì ẹlòmíì ò tó máa pírẹ́sì christian ọ̀rọ̀ tí bí ìgbà táwọn kan bá ń pírẹ́sì ọkùnrin olórin tí ó ní iléeṣẹ́ rédíò kan bá dàn tí ìfẹ́ dá kọ̀ ọ̀rọ̀ àwọn kan náà tàbá ń ṣe wá sí stúdíò rẹ̀ wọ́n mọ̀ wá pírẹ́sì ẹ̀ ọ̀rọ̀ nídìí fún pírẹ́sì kèfèrí kèfèrí ọ̀bá àjẹbílọ́níà èyí ò bọ̀ ní jẹ́ wọ́n gbà Islam ẹ jẹ́ kó yé wọn ẹ sọ òdodo fún wọn pé tọ́ ọ bá kú sí kèfèrí o lè má rí ìyọ̀nù Ọlọ́run kèfèrí ò lè rí ìyọ̀nù Ọlọ́run tó ẹ̀rọ àwọn ẹ̀dọ́gbọ̀n tàwọn jẹ torí owó lẹ́gbà lọ́wọ́ àbíkẹ́lẹ̀ sọ fẹ́yìn wà moderate tó bá ti di pé kiri yóò sọ pé ọ̀wà moderate tó yẹ kó bú ẹkú ó túmọ̀ sí fún òṣòdodo tó ọba ti ń ṣòdodo kiri yóò sọ pé ọ̀wà fanatical wọn ò ní pálákàtà kí tẹ́ ẹ̀sìn ni ọ́ torí pé wọn ò fẹ́ kó dodo ọmọ jáde ẹbí ò ní fi ọlọ́nkan náà lájọ́ ń sìn ajá ń ṣe láǹkan náà ni aláǹkan náà náà náà ni gbogbo ọmọ ìyá kan náà náà ni wá àìsàn ọmọ ìyá àbílí ìsìláàmù láàbàlì síwá òun ìkọ́lá àwọn sàádé tó ní sọ ẹ̀rí bàbá tèmi ọmọ sàádé tó sọ bẹ́ẹ̀ nígbà táwọn èèyàn fẹ́ máa ṣẹ̀yàmẹ̀yà èmi ọmọ kùrẹ́ṣù èmi ọmọ nàìjíríà èmi àṣàlùmọ́nù fàrísì ó lẹ́yìn ẹgbẹ́ ìrùlẹ̀ ṣe gbogbo ilé ìwò ṣe eré mi tẹ̀ wọ́n mo gbà pé ìní bàbá mi níyà àbílí ìsìláàmù láàbàlì síwá òun ó ní sọ eré mi tẹ̀ wọ́n bàbá mi ní ìsìláàmù ìyá tó sun mí ní ìsìláàmù tí gbogbo yín bá proud pẹ̀lú bàbá àtìyá yín pẹ̀lú fámìlì yín èmi ọmọ proud pẹ̀lú ìsìláàmù ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí wọn ò lè proud pẹ̀lú ìsìláàmù torí pé wọ́n fẹ́ máa rí ilé pẹ̀lú kẹfìrì kí kẹfìrì ó lè sọ pé wọ́n moderate kó lè ní wọn ìsàlákàtà kí tí ẹ̀ sì kẹfìrì ó sì dénú ṣọ́ọ̀ṣì tiẹ̀ yóò máa sọ fáwọn mẹ́mbà ní gbogbo mùsùlùmí ayé Boko Haram nìyí yọ sọ fáwọn ọmọlẹ́yìn wọn fáwọn mùsùlùmí ànábì wọn mú kùránì lọ́wọ́ òsì ó mú dà lọ́wọ́ ọ̀tún ó ní kùránì rẹ̀ ìdarí ẹni tó ti pọ́ǹsì máìdì àwọn mẹ́mbàsì wọn against tiẹ̀ a ní kó wọ́n pọ́ǹsì àwọn mẹ́mbà rẹ̀ ṣùgbọ́n sọ òdodo fún ẹbí gbogbo kírísẹ́nì ayé kẹfìrí ni wọ́n sábà lórí kírísẹ́nìtì gbogbo ojú ayé kẹfìrí ni wọ́n wàlíkáfìrí náà dáàbò mọ́rí kọ́nà ní sẹ́yìn fẹ́fẹ́ kẹfẹ́ rí ayé nínú àwọn ju yẹn ìyá ẹlẹ́ta ẹlẹ́rọ ìyá yẹpẹrẹ òun ní ọ̀jẹ̀ tiwọn. bàbá ńlára rẹ̀ anali mustakbiro yu'aqabu bìnàkìndì hali yìí sẹ́ẹ̀rẹ́ ńtọ́ bá jẹ́ aláyàkókò nàkì ẹlẹ́mìí gíga olùjọrẹ ẹni lójú olùgbẹ́rùgbọ́n wọ́n jẹ níyà lọ́dọ̀ lọ pẹ̀lú nǹkan tọ́já sí wípé òun náà ló ṣe déédéé ìṣesí rẹ̀ òun náà la lè sọ pé ńlọ́ba mọ ńlọ́fẹ̀ẹ́ fẹ́ẹ́sì ń tó ń ṣe ńlọ́dojúkọ ń tó ń ṣe ńlọ́wà níbàámu sí ń tó ń ṣe torí pọ́nà ní àdáàbòmọ̀ inú ìyà yẹpẹrẹ àwọn fẹ́ máa gbéra àwọn ga ọlọ́run wá wo ń tọ́jẹ́dà kejì ń tá ṣe nàkídò nìyẹn nàkídò hálì yìí nìyẹn sọ wọn sọ pé èèyàn gíga ni ọ á wàá fìyà yẹpẹrẹ rẹ. bàdà àǹtà rọ́fà ń fa òkìwú bímọ yẹlí kùdìbò lóbìyì bàbá sọ́dọ̀ àgùntàn mi wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n ti gbéra wọn ga tí wọ́n jọra wọn lójú wọ́n wàá jẹ wọ́n yà pẹ̀lú ntọ́tọ́ sí wọn ní pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ṣe wàhálà adájárọ́tì sunnatullahi subhanahu wa ta'ala fi khalqi bàbá ní súnà ọlọ́run ìlànà ọlọ́run lórílẹ̀ nìyẹn gbogbo ẹ̀ tó bá ti lè gbẹ́rù gbọ̀n rí ìyá yẹpẹrẹ ni. bàbá ní ọlọ́run ọba sọ́ńgò míì fàkúńlá àkọ́dúnábì bámbì nígbà tó ń sọ nípa àwọn ànábì ọlọ́run tí wọ́n lọ àtàwọn èèyàn wọn tí wọ́n gbẹ́rù gbọ̀n rí tí wọ́n ti takò tọ́lọ́run kí ni tó sí gbogbo àwọn èèyàn yìí ọlọ́run ní gbogbo wọn àkàdúnábì bámbì wọn a wọn mú pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn ni irú ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ ọlọ́run wá rò ń tọ́ bá mu ó sì tẹ̀ wọ́n níyà ọlọ́run tó sọ ń pò mí ní sọ́ọ̀tù náà báyìí jàzá àwọn ìfà kọ́ sẹ́ẹ̀rí ẹ̀sán ìyá wọn ó ṣe pẹ̀kínpẹ̀kí ni wàmíní a nínú àwọn àǹfààní tá a rí dì mọ́ anan ìdáárọ̀ fímọ́ bíl ìbùmọ́r min àṣà líbìl bàlágọ̀ sórí wọ́tọ́ ọba tó gbọ́ literature lárúbáwá yé nínú ìlànà tọlọ́run nínú tá a fi máa mọ̀ pé áàdà fàṣẹ bàálì eléyìí mọ̀ dà láhàn o ọmọ ọ̀rọ̀ sọ ọmọ ọ̀rọ̀ gbé kalẹ̀ òun ni wípé kéèyàn ó ṣàfihàn níbi tó yẹ kó ti fi nǹkan pamọ́ ara òṣùlùbù pé ẹni ìmọ̀ràn sọ ni wàfíì mínà lùfàwáì máa ń sàbákọ̀ díkìrì wò kọ̀rí bá bàbá ní tó eléyà ti sọ láìpẹ́ nínú àwọn tẹ̀síìrì tá ti ṣe kọjá lọ. wàmí nínú àwọn àǹfààní yìí náà ni ìfibátùn gbọ́dọ̀ bì nínú lọ́ọ̀yì ń bẹ̀ pé ọlọ́run máa bẹ́rẹ̀. Ah, àfà tó bá ti ìjà nìkúrẹ́ ó ti ń sọ̀rọ̀. tọ́ba di jọ ọ̀gbẹ́ǹde misara dídà ẹ má dúró lójú kan nínú nǹkan tí yóò ṣẹlẹ̀ lọ́rùn ọlọ́run ọba àlejò ọlá máa bínú ẹbí wọn gbà bínú anábìwa Muhammad sallallahu alayhi nígbà tó ń ṣàlàyé dẹ̀ sọ bẹ́ẹ̀ nínú Suratul Mulk takadu tamayyazu minal ghayzi kullama ulqiya fiha fawjun sa'alahum khazanatuha alam ya'tikum nadhir sórí àlùbọ́ìbù àlùbọ́dọ́bù ṣẹ̀dí ìdíni àlùbọ́ìbù ìbínú tó nípa gidi ìbínú ńlá iná gan bínú ọlọ́ngbọ́n wà bínú ṣùgbọ́n kò ní bínú sẹ́mi àti ẹ̀bí ní láì tààlà yóò bínú sí gbogbo àwọn aláfẹ̀wọ́ yóò bínú sáwọn jẹ̀mọ́ ògbúrú àràjì yóò bínú sáwọn tí ń sin òkè ìbàdàn yóò bínú sáwọn ẹlẹ́bọ àwọn ọlọ́sọ yóò bínú sáwọn olóró òbejì yóò bínú sáwọn oní kírísímàsì àwọn tí ń promote òsàlẹ̀ róòmù yóò bínú sáwọn jẹ̀mọ́ eh, good friday àti bad monday gbogbo àwọn dèdèrìsìmù yẹn ọlọ́run wà bínú sí wọn kí ni tó wàá ṣẹlẹ̀ wọ́n máa wá ju àwọn èèyàn sínú ọ̀nà yàrá máa na kú lórí jahannama alébùtàlà àti wàtẹ̀ olóró alẹ́mọ́sílẹ̀ ọjọ́ yẹn a máa wá sọ fún jahannama ìrẹ́ jahannama àti ǹjọ́ yó ǹjọ́ sótú ọ báyìí jáànámù ọmọ sọ pé alimin mazi sáwọn ẹlẹ́ṣẹ̀ tó kù ọlọ́run ìjọ jẹ́wọ́ àbáàlú ní kò ní jẹ́wọ́ pẹ̀lú àṣẹ ọlọ sórí àwọn tá à ń sọ yìí àáfàá ni wọ́n máa wá wọn wá wọ́n máa wá wọn wá wọ́n máa kó wọn wá jáànámù ọmọ wá expand jáànámù ò lè kún láyé ọlọ́mọdé àwọ̀ kan àwọn oúnjẹ ìgbà tí àgbà wá sí ìyàmà gbogbo ọmọ iná ti wọná tán ọlọ́run wàá gbé gìgísẹ̀ rẹ̀ sínú ọ̀nà ọlọ́run gbé gìgísẹ̀ rẹ̀ sínú ọ̀kẹ́ni inú ọ̀nà iná ọmọ wa ní kọ́t kọ́t kọ́t gbìmánà hasid hasid hasid ìwọ ọlọ́run ti tó mọ́ ó ti tó mọ́ ó ti tó mọ́ i'm okay i'm satisfied torí pété ìbá ẹlòmíràn ọmọbìnrin mélòó gbogbo sínú ìníjú ọlọ́run.

gbà bẹ́ẹ̀ kó lè jẹ́ kanu mùsùlùmí alùsùnà ọ̀jàmáà nítorí ọlọ́run lójú olójú olóhùn lọ́wọ́ lọ́wọ́ olóhùn lẹ́nu ọlẹ́nu tó bá lóhùn ní oní náà nìyẹn kí ni wàhálà tèmi àbábọ̀ ìmọ̀ adéwòkè àdétọ́gbọ̀ ń bá lóhùn ní sẹ́ ó ṣe kí ni ó ní nìyẹn. alimoyim babasari alufemin ọlọ́run bá ní sanwó lẹ́sàn-án rẹ̀ wọ́n sọ gbogbo eléyìí fún wa kábìmọ̀ pé ìtìbá tó lọ́gọ́dọ̀ nínú Allah à ń fi rinlẹ̀ pé ìbínú máa ń wá látọ̀dọ̀ wọn ọwọ́ alẹ́ má jẹ́ lọ́rùn nìkan láyé ń bí ọlọ́run lè bínú sáwọn yẹn tó o bá ka ìtàn nínú ìtàn ilẹ̀ yorùbá yìí àti ráwọn ìran tí wọ́n di bí ọ̀bọ bí àpáta bí oríṣiríṣi àwọn míì wọ́n kọ́ ọ sí museum wọn láwọn fámìlì kan ló di báyìí àwọn míì wọ́n bẹ́ẹ̀ mi táwà àwọn náà dìgí tó dàbí èèyàn àwọn míì ọlọ́wọ́ kẹ̀ pa wọ́n rẹ́ ẹ̀ẹ́kẹ̀ rí pé ilẹ̀ rírí ọkẹ̀ gbé wọn mi àìmọ̀ ẹ̀ lọ́wọ́ àlùyé téèyàn ọmọ wò yàtọ̀ ìgbẹ́jẹ́ pé film trick <clears throat> film trick wà i'm not talking about film trick real issues ọ̀rọ̀ àwọn ìlú mi bọ́lá ń ṣe fa wọn rẹ ojú ọlútù náà ìjọ lútù ọlọ́run dẹ̀ gbé wọn lọ sókè wọ́n dẹ̀ dojú wọn dé wọ́n wá rọ̀jò ìjàrà òkúta fún wọn ah, ọlọ́run má bínú sí wọn ọlọ́run má bínú sí wọn nàìjíríà àwọn ìjọ ṣùáìbù tán dé òsùn wọn kù ọlọ́run bínú fún wọn. ṣùgbọ́n nàbí ra Muhammad sallallahu alaihi wasallam ó ti bá àwa bẹ̀ náà pé kọ́ náà iná ọlọ́run bá ń fìdí inú wọn sáwọn kọ̀ọ̀kan wọ́n kan wọ́n rí báyìí kan gbogbo ẹ̀ já gbogbo nǹkan gbogbo ẹ̀ bọ́ọ̀mù kan pé atẹ́gùn òfẹ́ atẹ́gùn tó le gbogbo yóò rí gbogbo páànù yóò sí yóò na ẹlòmíì mọ́lẹ̀ ẹlòmíì yọ lọ fọ mórí òfo náà orí ìlọ fọ pì ìbínú ọlọ́run ni ọlọ́run mọ̀jà rí ìbínú rẹ wàláyì àwọn àfáàlù súnà gbà pé ìbínú àmọ́ wá látọ̀dọ̀ ọlọ́ ṣùgbọ́n àwọn ọkẹ̀ máa bẹ lọ́n kọ́ bínú sí wa torí pọ́lọ́ ní fàbá ubi gọ́gọ́bìn àlá gọ́gọ́bìn bàbá ní wàlú gọ́gọ́bù mi ń sì fáti láì àlìfẹ̀ẹ́lìyà bàbá ní sẹ́ẹ̀rí kéèyàn máa bínú ara àròyìn ọlọ́run tọ́já sí pé ó tó wá sopọ̀ bímọ ṣíyàtì pẹ̀lú tọ́nà ọba àlékè ọláfẹ́ bàbá ní wàá kàdá kúlù sífàtí bí sífàtì láì ẹ̀kúnù aláṣábà tó ọba ti wá ríròyìn ọlọ́run kan nínú àwọn ọ̀rọ̀ ọgbọ́dọ̀ fi sábà bí kan ìyẹn níbi tí wọ́n dé lórí táyà 90 ṣùgbọ́n àyà 91 tọ́lọ́ níwáyé dákí lálàó àmì náà bímọ anzala lọ́rùn. قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله قبل إن كنتم مؤمنين bàbá ní sórí àwọn yahudi náà tó wọn bá ń bá wí bẹ̀yẹn àwọn náà ni wọ́n sí ń tọ́lọ ń sọ̀kalẹ̀ tí ń ṣe kùránì àwọn náà ń pe gbogbo tí ànírọ́ tí wọn ò gbà wọ́n gbọ́ àwọn náà sì ń pa àwọn ànábì ọ̀lọ́ torí wípé ni tí ọ̀bá máa yé ẹni abẹ́ni tí ọ̀bá nírú ẹni kò ní máa yé ẹni. bàbá nínú àwọn àǹfààní anal qur'ana kalamullah sórí àyà yẹn àyà ninety one yẹn ní suratul baqara ara ẹ̀rí ara àǹfààní tá a rí dìmú nípa kùránì ọ̀rọ̀ ọlọ́run tó dáwọn kan ní kùránì sọ̀rọ̀ ọlọ́run gbà rìn dáadáa wọ́n lẹ́dàá ọlọ́run ní kùránì kàlámù bá pè ọ̀rọ̀ burúkú ni torí ọ̀rọ̀ iná ṣe jẹ́ ìmáàmù ahmed bono amba níléyà nínú Ramadan tí wọ́n na ìmáàmù ìmáàmù sì dákú. àwọn èèyàn ẹgbẹ́ kan fi ìrìnlẹ̀ wọ́n ní sọ̀rọ̀ ọlọ́run sórí àwọn tó ń tá a bá ká láwọn àáfà ọlọ́run bá ní sọ gbogbo àwọn àáfà lẹ́sàn-án rẹ́jọ́ náà pàápàá jùlọ àlè imam imam ali sunna imam ahmad bin hanbali bàbá yẹn ló dúró wàláì wọ́n jẹ́ níyànú ramadan nínú tààkà nínú àlùbídáyà tó wà ní àyà àtàwọn tíra míì tí wọ́n sọ nípa ìtàn imam ahmad wọ́n na imam kódà wọ́n fẹ́ lọ pa imam ahmad bẹ̀lọ́ lórí kílẹ̀ òtó mọ́ ó dẹ̀ bẹ̀lọ́ sórí la ṣe ń sọ èmi náà ń ṣe wáàsí fúnra mi kájẹ́ ni ọlọ́run ìjẹ́ ni ọlọ́run ti wá kéré ìjẹ́ ni ọlọ́run wá ṣe kí ni ó kéré wọ́n fẹ́ pa ìmáàmù Ahmadu wọ́n ti ń gbé e lọ ọ̀rọ̀ abẹ́lẹ̀ láàrin òru ó ní wọ ọlọ́run ṣèbí tí ẹni mò ń sọ ìsọ tẹ̀lé mi lẹ́yìn rẹ ọ̀rọ̀ rẹ ni mò ń dáàbò bò lu ọlọ́run ṣàánú mi lọ́wọ́ ẹni tó ní wọ́n lọ pa mí khalifa àjọ náà ẹni tó jẹ́ pírẹsidẹ́ǹtì níjọ náà ó kú mọ́júmọ́ wàláyé ó kú mọ́júmọ́ ni wọ́n fẹ́ pa ìmáàmù ahmadu ẹni tó ní ká lọ gbé wá kí wọ́n pa kí ló ṣe jẹ̀mọ́ òkú ìmáàmù ahmadu wa ń bẹ láyé wàhálà ẹni òkú òkú òkú òkú ọ̀sẹ̀ wọ́n rántí ìmáàmù ahmadu mọ̀gbọ́n sì dá padà nìyẹn wọ́n padà wá rí ní ìsì ẹ̀ àìmọye ẹ̀wọ̀n lọ́wọ́ nítorí ọ̀rọ̀ ọmọ wọ́n tún ṣe ìhánà ìyẹgbẹrẹ disgrace wọ́n tún ṣe fún un wọ́n ní ẹgbẹ́ mọ́mọ́ ahmadu bóde nínú rọ̀mọ́dọ́nà wàláì náà bá ń tọ igi fún mọ́mọ́ ahmadu wọ́n bá ń tò pankẹ́rẹ́ fórí di ìmáàmù àáfà àgbà àáfà olùbẹ̀rù ọlọ́run olùráyésá àáfà àti èjì àràámù gbogbo àwọn tọ́nà ìmáàmù amadu wọ́n kábàámọ̀ rẹ̀ nù sẹ́mi ayé wọn tó ìmí ọ̀tọ̀ kábàámọ̀ rẹ̀ lọ́rùn nínú àwọn tọ́nà ọba foríjì kí la fẹ́ lò níbẹ̀ gbogbo ẹ̀ tó bá ní kùránì sọ̀rọ̀ ọlọ́run ọmọ tá àjì wọ́n fẹ́ sọ fún ọ pé tó bá dáàrin kan kùránì lè gbó sọ ọlọ́run máa gbó wó grandma rẹ àti grandpa rẹ màmá bàbá dádì bíi kò ní màmá màmá kẹta ó lè o ó ti darúgbó ìwọ lọ wọlé o káì káì ewúrẹ́ ewúrẹ́ ewúrẹ́ káì ó ní àpò bá kẹsẹ ewúrẹ́ èmi ni ọkọ mi káàbọ̀ màmá ti darúgbó màmá ṣe kí ni o màmá ti di arúgbó bàbá bàbá bàbá bàbá wọn kí ló àti bàbá bàbá ń sọ̀sọ́ kú sọ lẹ́nu ni bàbá ti ń jarun ó di yorùbá ó di bàbá ṣe kí ni o ó ń jarun nígbà wọn á sọ ìsọkúsọ bàbá mi ti ẹlẹ́lẹ́ débi wípé ntí ọ̀yẹ́ kọ́ jẹ yóò máa jẹ ìlú ìlé máa tọrọ rọ́ọ̀kì àdúgbò tọ́wọ́ bá lágbà lágbà ó dùn ọ̀gbìn wọn ọ̀gbìn bàbá yìí ti dàgbà ṣé irú àwọn tó dàgbà mọ́ rẹ́lífáǹtì mọ̀ ṣé ẹni fẹ́ yọ chairman náà fọwọ́ mọ̀gán lẹ́jọ́ kẹ́ni fẹ́ jẹ chairman kẹ́ni chairman náà sọ̀rọ̀ káì káì káì ẹ̀yin ewúrẹ́ ẹ̀yin ewúrẹ́ káì wọ́n ní bí chairman yìí à ń sọ̀rọ̀ tá a bá ní kùránì ẹ̀dá ọlọ́run ni ó lè darúgbó ọlọ́run ni ọ̀já àwọn àáfàá àjọ náà kán gbàbọ̀dé irú àsìkò ìgbà ní kùránì ọ̀bá darúgbó àwọn èèyàn kẹ́kẹ́ ẹ má sọ̀rọ̀ ìjáàbù fún wa o ayé àlọ́bí nìjọ ayé ìsìn ayé ká máa ṣe pépérépè ni kọ́ tiẹ̀ fi mọ̀ pé èèyàn náà já sí gan so èèyàn gbọ́dọ̀ jẹ́ kó yé wọn pé èèyàn já sí gan ni o ayé àsìkò ìlà àbá sọ fún ẹ wípé ọlọ́run ni àwọn ẹgbẹ́ rẹ̀ àfà ní disc computer era ṣé kò sí kòkòtà lè fi replace inú yẹn ni tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ gun ṣèbí sẹ́wọ́n tí wọ́n ra kalẹ̀ pé káde máa kí gbogbo ẹ̀ láàárọ̀ náà a máa lo tẹkinọ́lọ́jì tó bá ti wá dàsùpẹ́ tẹkinọ́lọ́jì yóò bá ní gbé zuri wá sásìkò zuri yóò bá ní gbé asuri wá sásìkò asuri ọlọ́run ní ọ̀jẹ̀ bí kùránì kọ́ jẹ́ ẹ̀dá ọlọ́run jọ náà ìbá ti darúgbó rọmọdọ́n tó à ń gbà ìgbà àbá ti gbààwẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe bí twenty nine days ni ṣé ìwòkè tí ó kẹ̀ máa bá àyàn gbà àwọn èèyàn sá àwọn olówó ni òdi ẹ̀ní gbáwẹ̀ wọn bí rọ́bọ̀tì kan tí ọmọ bọ́ ń gbàwẹ̀ tí wọ́n tẹ̀lé pé this is Rashid Hashim Robert àmì tó bá ti gbà èmi náà mo gbà nìyẹn wàá kẹ̀ máa ra ni yóò wọ́n bọ́ o ó lè jẹ́ bí two hundred thousand ẹ̀ bá ti rówó rà kò ní ṣe kí ni o kò ní gbáwẹ̀ ṣùgbọ́n àdúgbò pé kúrà ní ọ̀rọ̀ Ọlọ́run ó tún relevant dùn àbá láwọn kan tí ò bá ní gbé ọ̀ sótó nídìí ká máa pèrún ni ayé ti lajú náà èwo ni ká pèrún ẹ má wulẹ̀ èrò wọn ṣèlú káwọn yóò fi máa pọ̀ àsìkò níbi tó ni ọyọ ẹja fífi jìkan gbé wẹ́rẹ́ òun lógo ìbákẹ́ẹ̀dì pé kí ni o kálukọ́ kẹ̀mọ́ chéńjì tiẹ̀ ọ̀kẹ́ tẹ́lẹ̀ kan sọ fún ẹ wípé ẹdúró ẹni ká máa ká máa ka Quran sáà lè máa ka rhymes nínú ọ̀ràn yẹn ni ká máa ka àwílò ká dẹ̀ máa ka àlájẹ́ àgbà tàbí ká máa ka àwọn tó máa ń ràpù yẹn ṣùgbọ́n ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ọlọ́run kì í ṣẹ̀dá ọlọ́run. bàbá nílì kọ́ọ̀lì yìí tà á látòrí bọ́lọ̀ pé bì máa anzala Allahu ẹgbà ń tọ́lọ̀ ń anzala torí pé lásìkò bá tí àtọ̀ sọ̀kalẹ̀ gbà náà kùránì kàlámù ọ̀rọ̀ sí ni ọ̀rọ̀ sí kò dá ó lẹ́ni tó sọ̀rọ̀ ó nìkan máa ń sọ pé quotations wise quotations wọ́n ní pé Aristotle said Karl Marx said àwọn yẹn ìṣe ọ̀rọ̀ ọ̀tá ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn kẹfìrí ni wọ́n o ṣùgbọ́n àwọn èèyàn rò pé wọ́n ní láàká ìgbọ́n wọn sọ̀rọ̀ ọgbọ́n àwọn èèyàn àwọn kóòtù ọ̀rọ̀ wọn ṣùgbọ́n èmi ń sọ fún ọ lónìí pé gbogbo ọ̀rọ̀ àwọn yẹn tó o bá gbé sórí òṣùwọ̀n ó rí pé from nonsense there is always sense torí pé bàbá tí wọ́n èrè gan bá ń sọ̀rọ̀ ìyẹn a máa rọrọ I see them as gbogbo tó sọ as nonsense ṣùgbọ́n from their nonsense a kàn rí kí ni o sense torí pípọ̀ pọpọlọ tí ọba ti sí ìmọ̀ ọtọ náà ọ̀rọ̀ tí wọ́n máa sọ ọmọ tako kùránì ọgbọ́n tá à ń sọ yé ṣùgbọ́n ọpọlọ tí kùránì bá wà ń bẹ̀ téèyàn gbọ́ yé tádìsí anábì wà ń bẹ̀ téèyàn gbọ́ yé ìwọ́n mọ sọ̀rọ̀ sọ. bàbá ní ọ̀rọ̀ olè sọ́ra rẹ̀ ọ̀rọ̀ máa lẹ́ni tó sọ àṣẹ ìròyìn kan ní sótìyé tó ti wá rí bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run mu kùránì ti wá torí bọ́rọ̀ ọlọ́run ni. Uluwullahi subhanahu wa ta'ala li'annahu idha kana al-Qur'an kalamahu wa huwa nazilu ala uluwil mutakallim bihi. Bàbá Sọ́lá wọ́n ní yìí ó tún fi yé wa ọba gíga ni. ọgbọ́n tá à ń sọ yé àlọ́ ọba wa sẹ́ ọba tó ṣe kí ọba tó ga ni ta bá sọ pé ọ̀gá tẹ́lẹ̀ ọlọ́run ọ̀gá mọ̀wùlẹ̀ bá alájú ẹ̀nà ọmọ ńgbà náà náwó mọ́ náà àwọn Yorùbá máa ń sọ máa ń sọ kí ni àfáàdìrò àwọn Yorùbá wọ́n máa ń sọ ní láyé wọn gbọ́ o láwọn Yorùbá tí bá ti jẹun

ọlọ́run ọba ti sọ tipẹ́ látàyé ànábì wa sallam wa sàmáà rọ̀fà àhá àbọ̀lọ́run sọ bẹ́ẹ̀ ní kùránì sánmà èmi ọlọ́run ọba gan ni mo gbé ga níbòmí wa sàmáà àbànà iná ha bí àìdí wà iná làwọn ọsẹ àwọn ọlọ́run la sánmà tá a ga wàyí dá nígbà tí sánmà bá tó nù ìyẹn kọ́ àwọn ọ̀nà sápọ̀ nínú Quran irú ẹ̀ ní sọ́rọ́tù rad tí n bá gbàgbé tọ́lọ́ ní jọ́sìn bẹ́yìn náà rí sánmà tó ga bìgẹ́rì amadé tààrọ̀ onáhà ẹ sì rí pé sánmà yẹn ga kò lópò ẹ sì ń fojú ara yín ẹ fi ń rí bẹ́ẹ̀ ìtumọ̀ kan nìyẹn bìgẹ́rì amadé tààrọ̀ onáhà ìtumọ̀ kejì ni pé ìyẹn ọ̀kọ́rẹ́ ètò kọ̀rẹ́ẹ̀tì ní bẹ́yìn gan wo sánmà tí olóko tẹ̀ sí ibi tó kò lóko ètò ìrìnà ìdúró àwọn àdúgbò ní fàṣírí òun nìyẹn. ìtàn yorùbá gan fọwọ́ nu sánmà wà láì tàn rọ́ ni ara tuntun jẹ́ ọjẹ́rọ́ ìwọ náà máa imagine tí sánmà bá jẹ́ pé òun náà ta ni wọ́n bí dáa tí ọ̀nà wọ́n sí sánmà ọ̀rọ̀ rẹ̀ ó jóná dànù ó sì jẹun tán àbá òṣùmọ́ wàláhì ọ́ pàdánù ọ̀rọ̀ rẹ ni tó bá tiẹ̀ mọ́ lọ́rọ̀ rẹ ọ́ pàdánù ara rẹ torí pé tí ọmọ bí ìgbà tí ó ti ṣe mí rí nílé ọ̀dọ̀ wa níbi òkè tọ́jú òrọ̀ páànù bíi etí páànù lè wáyé bọ́kẹ̀ fọwọ́ kan ni ara kẹsàn-án ni bí ara ṣe gbanú páànù wọ apá mi nù the next fifteen minutes mi ìgbàdún apá mi ẹ̀yin sáyẹ́nsì ó ti mọ̀ tẹ́ ẹ má pinnu sáyẹ́nsì ìyìnlẹ̀ mọ́kọ́ tẹ́ ẹ má pinnu mo fọ́ mú bíi páànù báyìí sóyè ó ṣe déédé àsìkò táwọn ọ̀gbẹ̀rún náà máa gbẹ́jọ àfi sórí wàláì bí bàtàpá mi ti kú báyìí ni ah apá mi sì fẹ́ dàbí igi tó ń ṣe mo níwèé mo dáná o mo dáná apá ṣé kèé tó ṣe ọ̀run ní ọwọ́ àrákẹ̀sán ọ wàá sọ pé ọ fẹ́ fọwọ́ lù sánmọ̀ ìtàn ẹ̀rọ ni àwọn ò bá ẹ mọ̀ fún wa léèrè jẹ́ bàbá ti jẹ́ kó yé wa ara ń tá a rí dìmú nínú àáyà yìí òun ni kọ́lọ́hún ọba àlékè ọlá ọba tó ga ni lẹ́yìnà orí ìdáká náà ní kùránù kálámà o torí tó bá ti já sí pé kùránì ọ̀rọ̀ ọlọ́run ni wàhùwà náà ṣe lómìnirindì kùránì sọ̀kalẹ̀ ni nǹkan sọ̀kalẹ̀ ń bí ọba lò ibi ló ti máa ń sọ̀kalẹ̀ ibi ọba ga ajẹ́kọ́lọ̀ ọba wa gan àlàálíjù àlàáfíìmù ọba tó ga ni ọba tó tóbi ni. bàbá ní eléyìí dá ńlá aláàrùlú wílì mùtàkálímì bì ó ń júwèé pé ẹni tó sọ̀rọ̀ yẹn kalẹ̀ gan ẹni gani. ga ni. wàmíníà nínú àwọn àǹfààní tá a rí dì mú òun náà ni kẹ́tíbùlì yehud ni fi kọ́ọ̀lì yìí níbi ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ nùmínú bímọ àrùn sílẹ̀ yìí náà. ويكفرون بما وراءه وهو الحق مصدقا مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله قبل إن كنتم مؤمنين bàbá ní tọ́ ọba tìlérí yẹ̀wù torí náà ìwọ tọ́ bá kiri yóò dá nǹkan pọ̀ tó o bá trọ́ọ̀sì wọn o ti mọ̀ dùn ẹni tó parọ́ fọ́nà ẹni tó ṣe jàǹbá fọ́nà wàláhì ó lè ṣe jàǹbá fún yẹn irú mùsùlùmí míì tí ò gbẹ́sìn yìí ó ń ṣe jàǹbá ká tó wá sọ kèfèrí tí ò tiẹ̀ gbọ́n kankan yìí lèmi ṣe máa ń ṣọ́ra èmi sábà gbéṣẹ́ mi fún kèfèrí kódà sùkúù mùsùlùmí náà tá a wà yìí n ò rò pé kiri wá ṣiṣẹ́ ń yìí òwúrọ̀ ní káfíńtà mùsùlùmí la máa ń lò bíríkìlà mùsùlùmí electrician mùsùlùmí kọ̀ǹpútà operator kọ̀ǹpútà engineer mùsùlùmí èyí ṣe printer mùsùlùmí. lẹ́yìn àwọn bóyá kí n sọ pé nǹkan ẹyọ kan ni mo rántí pé kẹfẹ́rí máa ń jẹ lára sùkúù òun làwọn tá a máa ń lò ní láàbù tá a máa ń rà lọ́dọ̀ kẹfẹ́rí kan ní challenge torí pé ṣọ́ọ̀bù ẹ̀ lèmi tí ìfẹ́ rí tó kún jù nìbàdàn tọ́jà rẹ̀ sì mọ níwọ̀n tó cheap mo lè sọ pé bọ́yá àárín ẹnìkan ni kèfèrí ti ń jẹ lára wa àárín nǹkan tá a bá tó rí mi lọ́la àátúndá ìfàtì kèfèrí ọ̀gbọ́dọ̀ mọ́ gbowó wa sùfàárù ni wọ́n òmùgọ̀ òpònú ni wọ́n wà látúntún sùfàá àmúwálà kọ́ ẹ má fáwọn òpè àwọn òmùgọ̀ àwọn tí wọ́n máa dàdá mẹ́wàá àwọn tí wọ́n máa yọ̀dá mẹ́wàá fún eh, wòlíì àgùntàn Ísírẹ́lì ẹnu jọ ẹran yín fún ẹ bó o lẹsẹ máa fọwọ́ tèmi dáadáa mẹ́wàá èmi náà máa kọ́ ọdún sísè kí chọ́ọ̀chì ọmọ àtó èmi ò ní ṣe bẹ́ẹ̀ tí n bá rí èèyàn méjì mùsùlùmí ń ta nǹkan obìnrin náà ń ta nǹkan tí mùsùlùmí ni màá rà láti ní ìwọ́tọ́ ọba jẹ́ mùsùlùmí náà ń tọ́ ọba ń ṣe máa ṣe dáadáa kọ́mọ̀ jẹ́ pé àwọn ọmọ ìyá rẹ̀ wọn ò ní ní trọ́ọ̀sì rẹ̀ bíi wàhálà ìrọ̀lá fáàní ìbá ti ṣe àga yẹn àwọn fóònù mọ́sẹ́ ṣe ìtàn kan láti àpò ìdójúṣù méjì lọ tó kẹfìrí yẹn ọdún karùn-ún rè kò sì bàjẹ́ kọ́ je jẹ́ pé yẹ kọ́ ọ jẹ ta ni ọmọ jẹ o kẹfìrí kẹfìrí ọmọ wa sara kí ọmọ mọ̀ ọ́ ìwọ́n tó jẹ́ kọ kọ́ ọmọ ntọ́ nǹkan dúdú tọ́ ọ bá jásí kọ́ ṣe ọwọ́ kọ́ ọmọ ọ̀hún lọ òkè kọ́ ọmọ ọ̀hún lọ gbogbo bá ń ṣe kọ́ ọmọ ṣe dáadáa ìyẹn lẹ́yìn rúmúláwọ́ àmànú bí yìí là àmànú bí Muhammad sallallahu alayhi wa sallam ká ní wọ́n bá lọ gba tàwórẹ́tà gbọ́ ni ó ti wà nù tàwórẹ́tà ó jíṣẹ́ kan ń bọ̀ wọn ò bá gbà náà bí gbọ́ kàmá qala Allahu ta'ala kọ́lọ̀ sọ pé alladhina yattabi'una ar-rasula an-nabiyya al-ummiyya alladhi yajidunahu maktuban 'indahum fi at-tawrati wal-injili ya'muruhum bil ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليه فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون sọ̀rọ̀ láyà tá a mú láti inú Suratul A'raf àyà one bàbá ńlá knockout ní fáwọn Júù bàbá wọn láàyà yìí ọlọ́run níṣẹ́ ráwọn èèyàn gidi làwọn tó jẹ́ pé yàtà ìwúrò náà rọ̀ṣù làwọn ń tẹ̀lé ànábì wa Muhammad sàṣálà tó jẹ́ pé ànábì yà ló mí yà ànábì tọ́já sí pé kò yí kọ nǹkan yẹn kò lè kọ. kì í sànábì aláìmọ̀kan tó nímọ̀ ní kọ̀kẹ́ lè kọ́ ni ọlọ́run sì ní tó jẹ́ ó káwọn lòun lọ́kọ̀ kùránì àlẹ́tí yẹ̀jì bí ó náà wú mọ̀kútúbá ní ẹ̀ńdà ànábì táwọn náà retí wọn kọ́ wọn sọ̀rọ̀ rẹ̀ nínú tíra wọn fita ọ̀rọ̀ ti wà yẹ̀jì ọ̀rọ̀ nínú táwọ́lẹ́tà àti ìjìlá anábì yìí kí ni tí ọmọ ń ṣe yàmú òun bẹ́lẹ̀ máa rúfì yóò máa pa wọ́n láṣẹ dáadáa wáyé ní àárọ̀ yóò sì máa kọ dé parí àyà yẹn. bàbá sọ́lá lùfẹ̀mín wọ́n tó bá já sí báwọn èèyàn yìí bá lọ gba Muhammad wàmọ́ àmọ́ wọn gbàgbọ́ wàmíníà nínú àwọn àǹfààní tá a rí bí wọn olúwùtúwùlì yahud sọ̀rọ̀ àwọn yahudi tọ́ọ̀gì abẹ́rùgbọ̀nrí wà iná dùnún aláyàkókò ọ̀nà kí ni wọ́n lè àná orí ẹ̀kọ́ olú torí pé wọ́n sọ pé láàánú mínú ilá bì máa ń sílà àlẹ́ iná wọ́n ní tọ́lọ́ wọn bá sọ̀kalẹ̀ fáwọn nìkan làwọn gbàgbọ́ àwọn ọ̀fẹ́ mọ tí ń jẹ́ tẹ́ra ajẹ́ pé aláyàkókò kí ni nìyẹn àná mọ́ ń ẹni tó bá ti pé òun náà pé wá gba òrobo nínú ìjọ tiwa wà kọ́ọ́là lọ́wọ́ sọ pé àlùmọ́bí àbù kádà wà kádà ẹ sọ orí mọ́sí àbù màlìkì ọ̀sọ́ báyẹn mọ́bí àbù ṣàfihì òun làwa ń tẹ̀lé ó sì ródodo nù kùránì àtàdíìsì ẹ àbí táwọn sáàsù wà sọ ọ yàtọ̀ àbí táwọn ìmáàmù wà sọ ọ yàtọ̀ ó sì ródodo tí èsè pé èèyàn fìfẹ́ nóòtù fún ọ àwọn tọ́ra àwọn kan fìfẹ́ nóòtù náà sùn ọ̀tọ̀ tí náà sùn sọ ọ̀tọ̀ tí wọ́n tu rọ tó jẹ́ pé báwọn àfẹ́sìn ṣe tu báwọn sàádé ṣe tu bá ṣe gbọ́ yé náà ni wọ́n tu fọ irú ẹni yẹn lọ́ọ́ bàbá nírú tó bákan náà irú ẹni yẹn ọmọ ìyá mínà sẹ́ẹ̀rí inú tí ń bẹ lára rẹ ìran dì ní ọ́ àwọn dì náà máa ń tán bá ti pè wọ́n tán jẹ́ mùsùlùmí lọ síbi òdodo àǹtẹ̀kùlà sẹ̀míìnà wà àtọ́ àná ṣùgbọ́n Yẹhudi wọ́n ni sẹ̀míìnà wà àṣọ iná àwọn làwọn gbọ́ ṣùgbọ́n àyapa àní ṣe tí wà ànábì sọ ànábì tọ́lọ́ ní ọ̀rọ̀ sí wọn wọn ní èsì tọ́ bá sọ bàbá ní wàhálà tó àdìgbò rúbi ayé ẹ̀kọ́ ní nǹkan àwọn mọ́bí bàbá ní nǹkan kan ọ̀rọ̀ kan ní mọ́bí kan ní ọ̀gbọ́n takú òdodo ọ̀rọ̀ ọlọ́run wàmí ní nínú àwọn àǹfààní tá a rí dìbò ojúbù kọ̀bùlẹ̀ làhákì mí kú lè máa ń já àrí ká gba òdúró lọ́dọ̀ ẹ̀yìn tó bá mú wa wàmí ní ìfàámù lẹ́kọ́sùn bí ẹ̀kọ́ mẹ́tìlẹ̀ ó jà àlẹ́ yìí mí fi rí yìí àṣẹ alẹ́ fi mọ́ ẹni tá a jọ ń fa ọ̀rọ̀ ẹni tá a jọ lọ́kìtì gbé ọ̀rọ̀ ẹni tá a jọ ní àríyànjiyàn láàrin wa alẹ́ fi mọ́ ẹ̀gbọ́n pẹ̀lú kí ni mẹ́tìlẹ̀ ó jà àlẹ́ yìí mí fi rí yìí kọjá sí pé iṣẹ́ tó ń gan ṣe láàbí ṣe rọ́bì fún pé ẹ̀yin gan títẹ́ ẹ sọ lánàá àbí tẹ́ ẹ ṣe lánàá gan ọ̀tá kò ní. bàbá ní kí ló dúpọ̀ náà tá a fi mẹ́lẹ̀ ìwá ni pé anna lọ́wà àkọ́ọ́mọ́ alálẹ́yẹ̀ òwúde àlẹ́kùn chata iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ bá fi takò wọn. lè anna òun kọ́ ọdún torí wọ́n sọ pé lórí òbí máa ń iná òdodo sí ń

ibi tí bàbá bá ní parí ẹ̀ sí òun nìyẹn ibẹ̀ náà ládùú sílé ni àrà bẹ̀rẹ̀ látàáyà 92 lọ́la bíi ibn rahman walaqad ja'akum Musa bil bayyinat thumma ittakhadhtumul ijla min ba'dihi wa antum zalimun ibẹ̀ yẹn láti wá gbé tọ́ba di ní ọ̀la pẹ̀lú àti ọlọ́run nǹkan náà fi lọ́wọ́ mọ́rí bàkíyà abẹ́lọ́ nǹkọ́lọ́ já sẹ́kù dọ̀la kátójú ọ̀la lọ gbogbo àwọn àlàyé tá à ń ṣe ọlọ́run yóò wúlò fẹ́yìn tó ń sọ àtàwọn tá à ń jọ jẹ́ ká sórí ilé ayé àti bẹ́ẹ̀ ló ń di àlùkìyàmọ̀ ọlọ́run bá àwẹ̀ ọ̀mọ̀bá náà wa bá ìran wa bá àdúrà wa bá tàràwì wa gbàdúrà wa tá a bá ṣe lọ́sàn-án sàárà tá a bá ṣe mọ́ dàrú wá láyà àwọn lójú ìwọ ọlọ́run àfẹ́bínú rẹ̀ mọ́jà àríbínú rẹ̀ gbogbo àwọn mùsùlùmí lágbàáyé ọlọ́run bá nìkan ọlọ́rọ̀ àwọn ọmọ ẹ̀yà wa ní Gaza ní Palestine tí wọ́n wí náà àtàwọn tó ti fojú wí náà wọn ọlọ́run bá nìkan ọlọ́rọ̀ Nàìjíríà tiwa náà wàhálà Boko Haram ọlọ́run bá ní sẹ́nu ní tiwa iná ọlọ́run yóò máa tòrò ilé ẹ̀kọ́ wa ní mùsùlùmí ọlọ́run mọ́jọ́ dàrú láéláé gbogbo ẹ̀kọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله